الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه adáàpọ̀ fún ọlọ́run àṣekẹ́sìkẹ́ fún anábíà muhammad sallallahu alaihi wasallam kí àṣekẹ́kọ́ lọ́ba alẹ́ àwọn sábẹ̀rẹ̀ tó gbà mùsùlùmí lápapọ̀ tó fìdí ọjọ́ ẹ̀san eléyìí tún ni àwẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú oṣù bùkún oṣù yọ ẹ̀ṣẹ̀ yọ ẹ̀ṣẹ̀ èyí tí a wà ń bẹ̀ abẹ́lẹ̀ ọ̀hún kọ́lọ́mọba lẹ́kẹ́ ọlá kó ṣe àforíjì rẹ̀ fún wa kó bá pa gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ wá rẹ́ nínú àwọn nǹkan tí ipá tó máa gbéyàwó lónìí pẹ̀lú àna ọlọ́run òun náà ni as-salawatul khams àwọn àwọn wákàtí mara àwọn èyí tí ọ̀pọ̀lọpọ̀ wọ ọ̀kà kò ń pàpà jùlọ nílẹ̀ káàrọ̀ ètí rẹ̀ hmm. ah, àwa mùsùlùmí ọlọ́run má ṣàánú wa ọlọ́run gbé góòdì lé wa lọ́wọ́ àkáàsì àlákàkún ẹ̀ ṣẹ́rùn wákàtí mara táwọn wò yìí ẹni yóò tó bá sọ wákàtí mara dáadáa àlùjẹ́nà ọjà rọrùn fún o lẹ́yìn àdàtẹ́ ní o torí pé ń sọ ọlọ́run bá sọ pé ittaqullaha rabbakum ní hajjatil wada' lànàbí ti ń sọ ọ́ níbi àdìsí àbí umama ó ní pé ẹ páyọ ọlọ́run ọba yín o wasallu khamsakum ẹ sì máa gba ẹ máa kírun wákàtí márààrún yín wasumu shahrakum ẹ sì máa gba àwẹ̀ oṣù iye oṣù táwà yìí oṣù Ramadan wa'adu zakata ẹ sì máa yọ sàká nínú owó yín wà pé òun dá amúrikọ́m ẹ sì máa tẹ̀lé àwọn aláṣẹ yín tẹ́tùkúrò jẹ́ nẹ́ta rọ̀bìkọ́m ẹ wà jẹ́nà ọlọ́run ọba yín a rí i pé ìmọ̀ akí òun wákàtí mọ́ra àrùn Allahu akbar Allahu akbar ọ̀fà lára ohun tó jẹ́ kéèyàn wà jẹ́nà ọlọ́run ọba ní rọrùn ẹ̀yìn ẹ̀yìn mi ìrún wákàtí mọ́ra àrùn bóò gbogbo yòókù tó dọ́la ya lásàlátù la ilaha illallah ya lásàlátù yóò gbé bóhùn sórí àsùbá náà lọ́jọ́ lọ́hùn ah ah ah níjẹ́ ò láfẹ́ sọ yìí dáa bọ́hùn tí a níbi àwọn Muhammad sallallahu alaihi wasallam sọ nínú hadith ká àfáà ọba dátúbù ní sọ́ọ́mẹ̀tì ó jóyé wa ó ní pé mo gbọ́ tó ń sọ ọlọ́run ọba ti ń sọ báyìí pé homsu sọlọwà ṣe ìrun wákàtí márààrún yẹn ìfitàwọdọhúnà lọhùn tààlà Ọlọ́run ọba ṣe márààrún lọrùn ẹyàn man ahsana odò ahunna ẹni yóò tó bá sàlùwàlá rẹ̀ dáadáa ìrun wákàtí márààrún yẹn wọsọlàhúnà lèwàkùtìhìnà ó sì kí ní àkókò rẹ̀ wọ́n náà gbọ́ ó kí lákòókò rẹ̀ yàtọ̀ sí ọdún kí zúrí lásìkò àlásàrì yàtọ̀ sí ọdún kí ọmọ rúbí lásìkò ṣáì yàtọ̀ sí wọn tó ń kírun dórí asui mọ́góbì ìṣáì lákòókò ìṣáì ọ̀sọ̀làhún náà lè wọ̀tí tó sì kírun àwọn wákàtí márùn yìí lákòókò rẹ̀ dáadáa wà á tán mọ̀rùkù àhọ́n ó rùkú dáadáa yàtọ̀ sí ìṣe wọ́tọ́ kẹ́ gàyìn tó kẹ́rù dí lásán ó rùkú dáadáa wọ́n kò ṣù àhọ́n ó sì ṣe pẹ́pẹ́ fúrú mbẹ̀ dáadáa kàánà lọ́wọ́ alá àhàdùn ọlọ́run bá ti bá ṣàdéhùn à ń yẹ fìrọ̀lẹ́ ó wọn ṣàforíjì fún wa man lam yafalu ẹni yóò tí ọba yìí ṣe wa man lam yafal ẹni yóò tí ọba yìí ṣe tí ò ṣe gbogbo ohun tá a wí kó ṣàlùwàlá dáadáa kò kírun rẹ̀ ní àkókò rẹ̀ bákan náà kò sì pérùgù rẹ̀ dáadáa kò sì kí ní pẹpẹ fúrúfọ lọ́hùn wa laysa lahu ala Allahi kò sádéhùn lọ́dọ̀ ọlọ́run ọba fún o insha gọ́fàbẹ̀lẹ́ tọ́wọ́ ọlọ́run ọba yóò ṣàforíjì fún wọn insha àzẹ́bẹ̀ tọ́ba sì wọ ọlọ́run ọba àjẹ́ níyà ìrun wákàtí márààrún kìí ṣe ohun tá a fi yọ o kìí ṣe ohun tá a fi ṣeré o ẹ̀yin èèyàn mi ń tẹ́ ká máa kí dáadáa ni ṣe rí ìrun yẹn gẹ́gẹ́ tó káfíru ṣe yẹ art wọ́tẹ́rù fọ̀mù dàrúkẹ́ art ìmọ̀ ń bá yẹn pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ ni o ìsì máa ń jẹ́ nǹkan tó yẹ pé kí wọ́n máa ń gbé àjùlọ fún yàn nínú hadisi kan tí ò bá sẹ́sẹ̀ bọ́nà sọ́ọ́mù ti gbà wá olóhùn gbọ́ tó ń sọ ọlọ́run ọba ti ń sọ báyìí pé mọ́mìn abdin yasjudu lillahi sajidatan kò ní sínú ẹrú tó foríbalẹ̀ ní foríbalẹ̀ kan fọlọ́hún ilà kátàbọ̀ lọ́wọ́ lọ́wọ́ bíi àhásánà àfi kọ́lọ́hún bó bá fi kọ́ dáadáa kàn án lẹ̀ o wọ́n má ha ánìhù bíi àṣeyìí á kọ́lọ́hún bó sì tún fi bá pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ ọ̀rọ̀ fa aláhù bíi àdárọ́jà yóò sì tún ṣe àjùlọ fún fọ́sítẹ́kìtẹ́rù mí ànábì ní pé ẹ̀pọ̀ lẹ́ni lẹ́yìn wákàtí mara ún yẹn ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ láàrin rẹ̀ wọ́n máa bá a fi parẹ́ ni o ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ láàrin rẹ̀ wọ́n máa bá a fi wọ́n máa fi ń pa ọ̀kan rẹ̀ fún kẹrin. àfọ Usman gẹ́gẹ́ bí ọmọràn bọ́nà àbáyánì ṣe gbà wá ó ní pé mo jẹ́ nìkan tó yẹ pé mo bá Usman gbé omi àlùwàlá fàmáàtà àléyìí yá ọmọ ní ìlà wà wá yòfídọ̀ àléyìí inú tó fàtàní wà kọ́lá Usman àdásánà ọ̀sọ̀rọ̀ ìsọba yìí ń da ìsọba fìnnà mi sọ̀rọ̀ àti nà nígbà tá à ń kó níbi ìrún wa àdè kọ́lá mìṣàárù rọ́hàlẹ̀ àṣírọ́ fàkọ́lá má adèrè ọ̀hàdẹ́sẹ̀kùn bí ṣe in àṣkàtù fàkúnlẹ̀ yà Rasulullah nǹkan ẹ̀kọ́ ìkọ́ fàdísìnà ó sọ ọlọ́run bá fẹ́ bá wọn sọ lọ́jọ́ náà wá wò pé ah, tó bá sì wù mí mo lè sọ àbí ń dákẹ́ ni àwọn sàbí sọ pé dákò sọ ọ̀rẹ́ ń sọ ọlọ́run sọ ọ̀ wọ̀nyí nǹkan ẹ̀kọ́ ìrọ̀dá rẹ̀ kà fọlọ́ọ̀hí wa rasuluhu a'lam tọ́ba yàtọ̀ sí ohun tá à ń sọ yìí ọlọ́run bá tó jẹ́ ẹnìkan lọ́mọ òkọ́ ọ̀la mọ́mí muslim níbi wàá pé kò ní sí mùsùlùmí kan yẹta tó haru tí ó sàlùwàlá ọ̀yọ̀ tí mo tò hó rọ́ tí ó sì mọ́ àlùwàlá alẹ́dí kátàbọ̀ lọ́wọ́ alẹ́ yìí ìtọ́lọ́run bá ṣe lọ́rùn ẹ̀yẹ̀ fún ọ̀yọ̀ sọ́lì hadi salawatul khamsa tọ́wá fi àlùwàlá yìí kí n yóò máa pa ẹ̀ṣẹ̀ rẹ fún yẹn ni yẹn pé irun kan tá a bá ti kí yóò pa ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tá a bá ti ṣẹ̀ bífọ́ èyí tá a ti kí tẹ́lẹ̀ yóò pa rẹ fún wa bíi ní láì tààlà yóò pa rẹ fún wa kódà tí ẹ mọ àwọn ọ̀run kọ̀ọ̀kan àwọn ọ̀run kọ̀ọ̀kan ló ní ládàá tiẹ̀ ló ní ládàá wo àṣùbà alápèjúwe sọ̀rọ̀ àtúnṣubọ̀hí tẹ̀jà ló ka fèrè àyàtì láì wà ṣèbṣe tọba kírun àṣùbà ọ wà lábẹ́ ìdáàbòbò ọlọ́run ọba àti sọ ọlọ́run àfọwà jundub ọmọ abdullahi lọsàlàyé pé ń sọ ọlọ́run bá ti kàṣọ lọ́n sọ pé mọ̀ ń sọ lọ ṣubọ̀ ha ó ń sọ ọlọ́run bá ní pẹ́ni yóò tó bá kírun àṣùbà fọwọ́ wà fi ìdí mọ́tìlá yóò wà ní abẹ́ ààbò ọlọ́run fàlàyé tó ló bá nà kò mọ̀ lọ́wọ́ mi dì mọ́tì ibi ṣe í fàyòdèríkàhù fàyàkùbà òfin bá ẹni náà nítàbúrú àfikọ́nà bó fóńtọ̀ ń wà kó fi wọ ọ́nà ẹja nẹ́mọ̀ ni o ìwọ̀n àṣùbà tẹ̀síhádùn ha màláìka tó lẹ́yìn wọ màláìka tó nàá tó o bá ń kírun àṣùbà lásán màláìka àtọ̀sán àti màláìka àtàárọ̀ màláìka àtòru àti tọ̀sán wọn máa jẹ́rìí rẹ̀ àbúrò ẹ̀rọ lọ́gbà wa olóńtí ọlọ́run bá rí pé yẹta akọ̀bù náà fi kún màláìka tó bi lẹ́yìn wọ màláìka tó bi nàá màláìka ọ̀lẹ́ àti màláìka ọ̀sán wọn máa pàdé papọ̀ wọ̀nyẹ̀sẹ̀mí ó náà fi sọ̀rọ̀ àti fàjẹrì wọ̀ sọ̀rọ̀ àti lásán wọ́n máa pàdé níbi ìran àṣùbà àti ìran àlásàrì tó mọ̀ ya àrùjọ lẹ́dínlẹ̀ bá tó fi kan wọ́n wá lọ bá wọn tó pé àwọn tó pé wọ́n bá sùn pẹ̀lú wọn náà màláìkà pẹ̀sàlùhùn wọ́n máa bá wọ́n máa bí wọ́n báyìí pé wọ́n wà áàlám ọlọ́run bá gẹ́gẹ́ sí mọ́ pẹ̀lú wọn ó bíhìm kaifa taraktum ibadi ìgbékelẹ̀ fi àwọn ẹrú mi lẹ̀ sí ìyẹn àwọn tó bá bá wa sùn dàṣùbà táwọn ń lọ ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bó máa bí wọ́n pé kílẹ̀ fi àwọn ẹrú mi lẹ̀ sí fayakùlùn taraknahum wa hum yusallun a máa fi wọ́n lẹ̀lẹ̀ tí ń kírun ni wà àtàyìnáhùn wà ń sọ lónìí a tún wá bá wọn lẹ́ni tí ń kírun náà ìhun sọ̀látù asr wà sọ̀látù subhi bákan náà àwọn ọ̀run yìí ti máa ń fa sábàbí láti jẹ́ pé kọ́lọ́run bọ́ba lẹ́kẹ́ lákó nífẹ̀ẹ́ wa púpọ̀ gan ní sì máa fi pa ìṣẹ́ wa rẹ́ àfa Ibn Mas'ud ó ṣàlàyé pé arákùnrin kan náà asábì min imra'ati qublah فأتى النبي صلى الله عليه وسلم أو أبى النبي صلى الله عليه وسلم فأخبره أو أصبعي فأنزل الله عز وجل أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات wípé ẹ máa kírun irun ọ̀sán àti irun àṣálẹ́ torí pé yóò máa bá yín pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ dáadáa máa bá yín pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ ní òfàkọ́lá ọjọ́ ya Rasulullah ó ń sọ arákùnrin wa sọ pé rèé sí ọlọ́run àlè ìhádá ọ̀ọ́lá lè jẹ̀mí òun mọ̀ ti kú lè ǹjẹ́ àyà yìí sọ̀sọ̀ kalẹ̀ lórí tèmi nìkan ni ànábì ni pé gbogbo àlèwú mọ̀ ni o irun wá yẹn ni máa fi bá pa ìṣe wa rẹ ni ọlátúndé ń sọ̀rọ̀ àtọ̀ làwọn sùn ó ń sọ ọlọ́run bá jẹ́ oyé wa pé mọ̀nsọ́lá bàdé ní dákọ̀lá jẹ́nà ẹni yóò tó bá kírun bá dùn méjèèjì yóò wà lè jẹ́nà ẹ̀ wo ní bá dùn méjèèjì òun náà ni sọ̀lá tó súnmọ́ṣe wọ́n sọ̀lá tó làásù ìrun àṣùbà àti ìrun àlásàrì àwọn wákàtí márààrún yìí wọ́n fẹ́ jẹ́ ká sọ dáadáa ẹni yóò tó bá sọ dáadáa iná ìlàjẹ́ ní ọjà ọ̀rọ̀ fún ẹni yóò tí ọba lákàkún à ah, ó léwu ó léwu ó léwu gan torí pa nàbí Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ òye wa nípa pé ìrun àwọn ọ̀run wákàtí márààrún yìí ẹni yóò tó bá kí dakhala al-jannah yóò wọ al-jannah yóò wọ al-jannah inú ọ̀rọ̀ mi ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní pé awọ́lùmọ́ yóò hásá bí ilẹ̀ yà mọ́lẹ̀ kí yà mọ́ sọ láàtọ̀ yìí kí àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ wò fún ẹrú irun ní o wọ́tọ́ ń gbá rẹ̀ tó kírun orí pé ọkẹ̀ pa ọ̀tẹ̀ rẹ̀ jẹ́ ní ìsọ́ọ̀tì àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ wò ń yà nìrun o fàyín sọ́là tí ìrun rẹ̀ bá da fàkọ̀dé sọ́là hásá ìrọ̀ gbogbo iṣẹ́ ọ̀dà nínú wa mi wàyín sọ́là fàkọ̀dé tí òun tọ̀hún ti yege ó sì ti là wàyí ń fàṣàdá téèyàn yẹn báyìí lọ́ọ́ bàjẹ́ téèyàn gbéhùn lọ́dọ̀ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ fàkọ̀dé fàṣàdá sá èrò àmàlẹ̀ gbogbo sẹ́rẹ̀ ni ó bàjẹ́ iná ẹgbẹ́ wa mi fàkọ̀dé kọ́ bá wọ́kọ̀ sírà irú ẹni bí ó sì ṣòfò yóò sì parun ẹ̀yìn ẹ̀yìn mi ìhun wákàtí mọ́ra àrùn kì í ṣe ohun tó a fi sáwádá o kì í ṣe ohun tó a fi sáwádá o tó kọmọba fìbí panú ọ̀rìn ẹni kó kí n wákàtí mara àrùn ó tó ọba ti kí n wákàtí mara àrùn à ọmọ ìyá mi ò fìbí para rẹ ni o torí pé wọ́n bi àwọn ulama wípé ẹ dákun ẹni tí ń gbàwẹ̀ tí ò kírun ìjọ ní àwẹ̀ bí wọ́n à ọ̀rọ̀ wọlé àbẹ̀rẹ̀ yìí àfi bí ẹni tó so ń dè tí ń kírun náà ni sáà lọ nírun wọ́n yẹn dáhùn rẹ̀ ẹni tó do ń ìwà ń kírun sónírun kò nírun tó gbé kẹ́ni mo ti ṣàdọ̀tẹ́yìn ti bàjẹ́ lára rẹ̀ bẹ́ẹ̀ náà làpèjú ẹ̀ tó yẹ pé gbá àwẹ̀ tí ó kírun o lókùnrin ẹlẹ́ẹ̀kejì ló ti bàjẹ́ yẹn ọmọ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yà wa mùsùlùmí ẹ má jẹ́ atara wa jẹ́ tọba ti mọ̀ ba lọ ń gbá fún torí pé àwẹ̀ mùsùlùmí nìkan lọ́jà kò tún lọ́jà tẹ̀wọ́ gbà dọ́dọ̀ ọlọ́run gbogbo àwẹ̀ yòókù eré ipá ni o ọlọ́run bò ní gbà níjọsìn àwọn tí ń ṣe fẹ́ǹsì eré ipá lásán ni àdúpẹ́ fọlọ́run tọ́lọ́run ṣe wá mùsùlùmí má wàá sọ ààrẹ di mùsùlùmí ọlọ́bẹ̀ ẹ̀yọ síra rẹ ní mùsùlùmí gidi bó o ṣe ń gbà àwẹ̀ yẹn kọ́ máa kí wákàtí márààrún kó pé kó pé pérépéré kó o sì máa kí lákòókò rẹ̀ òun ló yẹ o kó má bàa fi bí para rẹ lásán ìwọ náà gbọ́ ohun tí ó ń ṣe ọlọ́run ọba sọ nínú àdìsí àfa àbásọrọ àlìgìfárí gbà wá ó ní pé sọlá àbínà ọsọlá ṣọlámù lè àṣọrọ ànẹ́bí bá kírun àlásàrí ń jọkan fakọl ọwọ́ sọ pé ní adé sọlá ẹ rí irun yìí ó rí dọ́tí aláàmọ̀ nǹkan ẹ̀kọ́ bìlàkùn wọ́n gbé wá bá wọn tó lọ ṣáájú yìí o fàtà ya irun hà ṣùgbọ́n wọn lákàkún ẹ̀ so wọ́n fi ṣàwẹ́wà wọ́n fi ṣeré òṣèlú ọba ni pé fàmọ́ni ha fàdà àléyìí hà kí n sọ láti láti ẹni yóò tó bá sọ dáadáa káàlẹ̀ láwọ ajéhu mọ̀rọ̀tẹ̀ ládá méjì ni ó gbà yóò gbà ládá lọ́lọ́kú lẹ́ẹ̀mejì ọ̀lá sọ láti ha àtàyẹ̀tò àṣáhìdù ọ̀ṣáhìdù ànẹ́jìm kò sí òun lẹ́yìn sọ láti láti rí mọ́ tí tó fi di pé a padà rí pé ráwọ̀ ó dé ta òun náà sì sọ láti mọ́gbó tábà ti kí n sọ láti láti tán ká máa lọ sí rí wa ni tábà ti kí n àṣùbà tán ọlọ́run bò gbéṣẹ́ mi fún wa mọ́ gbogbo iṣẹ́ ikú àwàlá ní fúnra wa ó tún di sọ̀lá tó tó họ̀ tàbá tí kí sọ̀lá tó tó ìtàn ọlọ́run bò gbéṣẹ́ fún wa mọ́ ó tún di sọ̀lá tó lásù tàbá tí kí sọ̀lá tó lásù ìtàn ọlọ́run bò gbéṣẹ́ fún wa mọ́ ó tún di sọ̀lá tó mọ́gòb tàbá tí kí sọ̀lá tó mọ́gòb ìtàn ọlọ́run bò fún wa mọ́ ó tún di sọ̀lá tó ìṣà òun ni isa ń dáwọ́ sí ọlọ́run ọba padà níbi àmúṣà sàn pé padà ó ti pọ̀ ju ọlọ́run yọ mẹ́wàá kó ń bẹ́ okòógójì ó ti dọ́dọ̀ Musa ó ti pọ̀ jù padà ọlọ́run tó bá di ọkọ̀gbọ̀n ó ti dọ́dọ̀ Musa ó ti pọ̀ jù padà lọ́wọ́ bọ́lọ́wọ́n ọba rẹ̀ ó ti yọ mẹ́wàá kóńbé okogún padà lọ́wọ́ bọ́lọ́wọ́n ọba rẹ̀ ó ti pọ̀ jù wọ́n ti yọ mẹ́wàá ń bẹ́ okùn mẹ́wàá padà ó ti pọ̀ jù wọ́n ti yọ márùn kóńbé okùn márùn síbẹ̀ Musa tún sọ pé ó tún pọ̀ mo bá wọn bà ní sọ ilé àmọ́ bá wọn lò wọ́n nípọn láyà wọ́n ga <laughs> tá a pé yẹn sígbọ́nlẹ̀ wọ́n sígbọ́nlẹ̀ dáadáa ẹ̀gbọ́n síbẹ̀ náà wọn ò ṣe wọ́n gbé fún mi ó ti pọ̀ jù ó ń ṣe ọlọ́run balọ́mà lójú ń tì wọ́n sójú sì ní tìyẹn tó tó láti fífítì wọ́n yọ mẹ́wàá mẹ́wàá mẹ́wàá lọ́nà mẹ́rin kó tó di fún wọ́n yọ márùn wá kó márùn ọlọ́run bó tó sọ fún pé tó àwọn ọlọ́run bó ní dáàyò bá dé lólẹ̀kọ́ òní lọ́dọ̀ àwọn ọlọ́run bá ọ̀rọ̀ yípo márùn yẹn náà bíi fifty láàṣẹ ìwọn àṣùbà ó ṣe déédéé mẹ́wàá ìwọn dóògì ó ṣe déédéé mẹ́wàá àṣì ó ṣe déédéé mẹ́wàá mọgùbì ó ṣe déédéé mẹ́wàá ìṣá ó ṣe déédéé mẹ́wàá ilé ìníwọ wá kí o àbẹlọhùn kọlọhùn bọba lè kí akọjọ ọrùn fún mi àti ẹ láti lè kí ẹni ọba kírun iná ẹ ló sọ oríire láyé ajẹ wíra kí á máa má wàá gba tó ọba ń kírun má mọ gbogbo àpọ̀ mọ́ má sọ dè mọ́dì má sọ kọ́pá má gbé nǹkan mi ọlọ́run ọba nìkan ni ọba dúró torí wájú ọlọ́run ọba lọ wà àìṣerú ẹni tí bá ń ṣe wẹ́ẹ̀ ọlọ́run bò ní gbàjọsìn o abẹ́lọ́hùn kọ́lọ́run kó gbàjọsìn wa kó gbàrọ̀ wa kó gbà wọn wa kó jẹ́ wà lè jẹ́nu ìlọ́wọ́hùn a tún máa pàdé lọ́la assalamu alaikum wa rahmatullahi